wo tó wọ́n torí ọlọ́run ó dídí ìyàwó lé. ọmọ ṣàléwá mo rẹ́ni kejì hmm. ó dójú tì mí o ó tẹ̀ lójú mọ́lẹ̀. alẹ́ wa wá mi wá wá. jésù. ọ̀rọ̀ yóò yé mi o tí n bá ti dárúkọ dádì àbí mọ́mì báyìí ẹ kó màmá bínú ni kí ló ṣẹlẹ̀ gan-an. there is nothing wrong with me ṣé kí n máa tọ̀ sínú gbólẹ̀gbẹ́ ni. at this point i don't even care if you wanna pee bí mo sọ kó lọ tọ̀ sí mi ọkàn tọ̀ bí asín látẹ̀kùn. ìfúnjá ìwọ náà tún jájẹ. ẹnu mi ò gbà ní pé ìyá ẹ pàdé mú ó ṣòro sọ fún mi kásì mi mo bó ṣe máa gbé. it's not a small issue a day before tẹ bá rí bí wọ́n ṣe ń bú mọ́ mi níṣẹ́ lọ pariwo tó ń bú mi all these different abusive words at her. All because of your selfish heart, Why would you do that? Because you were pregnant and I don't want to lose you. And I don't want to lose you. Olusa, go,